وسيد المرسلين وكل دعوة النبوة بعده فري وهوى الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وصحبه ومن والاه واتبع هداه إلى يوم اللقاء أدعو لكم ولكم وبطل عليك ọlọ́run bá tí ó tún ṣe rọrùn fún wa látún ti jókòó láti wá àwọn ìtẹ̀síwájú ẹ̀kọ́ tá à ń kọ́ nínú tíra alábàríkà àtìrà Tahawiya ilé tí a jìbọn mú Tahawiya fún ọlọ́run tààlà tí wọ́n kọ́ kọ́lọ́n kọ́ bá kí wọn. ibi tá a jẹ́ lónìí àtijọ́ yóò wáyé pé ọ̀rọ̀ tuntun ní í ṣe pẹ̀lú kádàrá nínú tẹ̀síwájú nípa ọ̀rọ̀ lórí kádàrá. ọlọ́run ọba ọba tó láàrẹ̀ ga ó ní àwọn ọ̀rọ̀ kan tó wà nínú Al-Qur'an tó ṣe wípé ó tọ́ka sí ohun tí a fa àwa yìí sọ àádẹ padà sọ̀rọ̀ lórí ẹ̀ àtàwọn nǹkan míì tó yẹ mẹ́nu bá lákọ̀ọ́kọ́ náà. الأفعال وكل شيء يجري بتقديره ومشيئته gbogbo nǹkan pátápátá ó ń lọ níbàámu sí ntọ́lọ́wọ́n bá ti pèlú kú kalẹ̀ nǹkan tọ́lọ́wọ́n bá tó lára ká tó ti ká dára wọ́n máa ṣe àtìlì wá ìrọ̀ ọ̀dà ti di àlùkà òyìnbá sẹ́wọ́n kí ìrọ̀ ọ̀dà kún sí méjì ṣùgbọ́n máa ṣe àyọ̀ kan náà sáà gbàgbé al-iradatu al-kawniyya kò ní jẹ́ mọ̀ṣíà kò wá sí mọ̀ṣíà tó ń kawniyya àbí mọ̀ṣíà tó ń shar'iyya kò sí nǹkan tí ń jẹ báyìí al-mashī'a hiya al-iradatu al-kawniyya fa qawluhu wa mashī'atihi ay wa iradatihi al-kawniyyati al-khalqiyya sọ́tì yẹn sọ pẹ̀lú mọ̀ṣíà ọlọ́run ntọ́lọ́wọ́n bá tó sì fẹ́ẹ́ òun ní gbogbo nǹkan pátápátá ti ń ṣẹlẹ̀ á padà sọ̀rọ̀ lórí ẹ̀ torí pé ìyẹn túmọ̀ sí wípé kò sí nǹkan kan tó lè jáde kúrò nínú tọ́lọ́mù bàbá kádàrà bóyá oore ló ṣẹlẹ̀ bóyá aburú ló ṣẹlẹ̀ ara àtàkùn ní ìrù ọlọ́mọ bàbá tọ́lá rẹ̀ ká bóyá àtìtẹ̀yẹ tọ́lọ́mọ bá ló ṣẹlẹ̀ bóyá àìgbọ́rọ̀ sí ọlọ́mọ bá lẹ́nu àwọn kọlọ̀rọ̀ sí òun ló wáyé bóyá ìgbàgbọ́ òdodo ló wáyé bóyá àìgbàgbọ́ ló wáyé bóyá àìsàn ló ṣe ẹnìkan tàbí ẹnìkan tí ń ṣàìsàn lọ́lọ́wọ́n bá fún lálàáfíà níbi ara tàbí ìwọ ọlọ́kàn bọ́ bàtọ́ láàrin gbà. gbogbo àjọmíye làwọn àfihàn pé wàá mọ̀ ṣe àtúwò táwọn fúlòrò àwọn mọ̀ ṣe ọlọ́kàn bọ́ bàtọ́ láàrin gbà ń tọ́lọ́ bá ti fẹ́ tó bá ti gbà lé nítorí wípé àwọn tó ní í ṣe pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ nínú káwọnù ọlọ́run bá ọba tọ́lá rẹ̀ ká ní darí ẹ̀ ò ní kọ̀ǹtò rẹ̀ ìtọ́lọ́run bábá ló ṣe bẹ́ẹ̀ kò sẹ́ni tó lè ní lọ́wọ́ lápòjúwe òjò ti rọ̀ lónìí sọ́dọ̀ ẹnìkan tó bẹ̀ tí ó lọ ní òní rọ̀ àwọn kan ní àwọn ìbámu láwọn ti jò wọ́n láwọn ti òjò tí wọ́n bá ń ṣe ìnáwó ìbámu tó mi bá dé yóò tán kásẹ̀tì wọn yẹn lónìí òjò téèyàn ó tì lójú tọ́lọ̀ wọn bọ̀ fẹ́ rọ̀ òjò tọ́lọ̀ wọn bọ̀ bá tọ́lọ̀ àríkà tó bá ṣe tán láti rọ̀ ẹgbẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún lọ́nà mílíọ̀nù nínú àwọn èèyàn wọn ò lè tì í. láàmì sí àtàlélẹ̀ ìbáàdí ìlà máa ṣá àlàbò ẹrú àwọn ẹrú sílẹ̀ wọn à mọ̀ sí àkàn tó ṣe wípé ó wá dúró tó ṣe wípé kò ní bá mọ̀ṣíà ọlọ́wọ́n bá wọn tó lè wá sí sí rárá mọ̀ṣíà wọn ó gbọ́dọ̀ bá mọ̀ṣíà tọ́lọ́wọ́n bá wọn. mo rò pa àjọ mi ṣé ẹ rí yẹn rọ́jò ni ẹ̀rí pàtó sọ fún ayé pé níbi ọ̀rọ̀ kájàrà mẹ́ta làwọn kọ̀ wá ìfọ̀ wa àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí máa máa tẹ̀síwájú sálàyé nìjẹ́ mọ̀ṣíà méjì mọ̀ṣíà tọ́lọ̀ mọ̀ṣíà tẹ̀dá ọlọ́ni wà má tàṣà òunà ilá àyàṣà àwọ̀ wà má tàṣà òunà ilá àyàṣà àwọ̀ ẹ̀ẹ́dì pé ó ti fi mọ̀ṣíà kan ó ti ṣe sinadu ẹ̀ṣẹ̀ yà ó ti ṣe sinadu omi ti ta ni sọ́lọ̀ ṣùgbọ́n àwọn kan sọ wípé rárá ẹ̀dá ló ní àjùmọ̀ṣí afúnrara rẹ̀ kò sí tọkọ lọ́wọ́ ọba tó láàrin gámbẹ sọlá yóò mi tiẹ̀ wọn ní àyè àdúgbò mustaqillu bi iradatihi wa mashi'atihi ẹjá dájú pẹ̀lú tó bá gbà lérò ni àti tó bá fẹ́ ṣe òun ní ṣe fúnra yìí wọn á ní pé nítorí ìyẹn ló fi pé àfàwà wọlé pọ́ọ́kú ẹ̀yọ́ màá yẹ kẹ̀yà ó àlẹ́ wọn rí. náà wọ́n ní pé yẹ ńlọ́fà tó fi jọ́jọ́ yìí pé nígbà yẹn kò lórí mọ̀ sí ààrẹ fúnra rẹ̀ oníṣì darí ẹ̀ ní tó bá ṣe yóò gbẹ̀sán lórí ẹ̀ tó bá jẹ́ dáadáa ohun tó bá ṣe yóò jẹ́ ìyá lórí ẹ̀ tó bá já ìdá mo rò pálá yẹn mi ti ọ̀rọ̀ àwọn ọkọ̀ darí yà ni mo yẹn mi ti ó ní gbé àlàáfíà mustaqillun bí ìrọ̀lá fi yí wọ́n mọ̀ sí àti. àwọn jàkúrẹ́ yà sọ wípé rárá o ìrọ́dà àti mọ̀ṣíà ọlọ́run nìkan lónìí kò sí mọ̀ṣíà kankan fẹ́ ṣètì ìwà ìpìlẹ̀ àwọn mọ̀ṣí àtàlẹ́ ní ìbà àwọn ẹrú ò ní mọ̀ṣíà kankan gbọ́dọ̀ tí wọ́n bá ń ṣe ọlọ́run bá ń tì wọ́n lọ́pọ̀pọ̀ ń jẹ́ wọ́n nípa ṣe tààlà lọ́fà àmọ́ yàkùn lónà ọlọ́wọ́n kẹ́mi rọ̀ sọ́lá yẹn mi tiẹ́ àwọn ní máa ń sọ wípé àlìmọ̀ṣe àtúlélá ìfakọ̀ wọ́n lọ lọ́ọ̀ nìkan ló ní mọ̀ṣe à kì mọ̀ṣe à rẹ̀ ni làwọn ẹ̀dá ń ṣiṣẹ́ lọ àwọn onímọ̀ṣe à sáà lómi jàbúríyà ni alùsùnà wà jàmáà níbàámu sírò àyàtà àkàyè àtàwọn àyà ọlọ́ni wa máa ta ṣàhùn ilá àyàṣà àlọ́.